الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته لتزواج الشمائل الترمذية من إمام الترمذي رحمه الله تعالى باب ما جاء في خاتم النبوة ورطوة نقا أمي jíjà nẹ́bí èyí tí ń bẹ ní ibìkan ní oríkèé ara ìjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam hadithu tí àkọ́kọ́ mú wa àkọ́kọ́ jáde kìkẹ́ àmìlá wọn ni hadithu as-Sa'ibu bin Yazid as-Sa'ibu bin Yazid tí ń sọ báyìí pé ó ní zà tára bá fi gbé kọ́lá tí ìlànà yìí ti lọ́gbà ó ní kọ́lá tí àbúrò ìyá mi ó mú mi lọ sọ́dọ̀ ànábì àbúrò ìyá mi lóbìnrin ó mú mi lọ sọ́dọ̀ a lè sọ pé ẹ̀gbọ́n ìyá sálátù àtúnlẹ̀ pè lábúrò ìyá àbúrò ìyá mi lóbìnrin ó mi lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. wọ́n á ní ìlú òjíṣẹ́ ọlọ́run wọ́n jẹ́ àwọn ó ní iná bùnà ọmọ àǹtí mi wàjí hàn wàjí hàn ni pé ayé marí ó rẹ̀. ìwọ́n lánà sọlá sọlá ń bá ṣe kíni mọ̀sá àrà sí ọfọwọ́ ra mi lórí ọfọwọ́ pa orí mi. gbẹ̀gbà ọkà ó sì ṣàdúrà ìbùkún fún mi. ọ̀sẹ̀ rẹ̀ tó mi wà dúró yìí. ẹ o èmi wàá mú min wadu'ihi níbi omi àlùwàlá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam khalfa zahri ó nígbà yẹn mo wá dúró síbi ẹ̀yìn rẹ̀ báyìí ni mo dúró sí ilẹ̀ lèmi dúró sí gbà yẹn. báyìí ní kàtúfáì ó ní mo bá wo alkhatam ní ah, eh, stampu ìjà nẹ́bí tí ń bẹ láàrin ìjìká rẹ̀ méjèèjì yẹn. فإذا هو فإذا هو مثل رجل الحجلة الحجلة ولا دابي دابي بطن ها بيكلي كان دابي بطن بطن بطن تمام ما صاير níbi kìíní ẹ̀sìn tó mi hàn ti ń bẹ níbi àárín ìjìká rẹ̀ méjèèjì ìkànnìyàn hadith Jabir ibn Abdullahi mi náà tó ṣàlàyé rẹ̀ قال رأيت الخاتم بين كتفي رسول الله صلى الله عليه وسلم جدة حمراها مثل بيضة الحمار. ó ní mo rí alkhatama àmì jíjà nẹ́bí bí òkà àbí bí stampu. ń bẹ láàrin ìjìká òjíṣẹ́ náà méjèèjì ọwọ́ ajá gòdà gúdà ní ìpìlẹ̀ ẹran hamra tó pupa eh, mísìlá bẹ́ẹ̀dọ̀tí eh, alhamama wọ́n dàbí ẹyin ẹyẹ ẹyin ẹyẹ àdàbà báyìí eh, wọ́n ní bó ṣe jọba bí ẹyin ẹyẹ ló ṣe rí sọ ìyẹn kátàmù yẹn kí ní ìpìlẹ̀ ẹran ti ń bẹ láàrin èjìká rẹ̀ méjèèjì yẹn hadith omi tún ni hadith asim ibn بن قتادة عن جدته وانقن رميسة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم ولو أشاء أن يقبل الخاتم الذي بين كتفائي من قربه لفعلت ó ní mo الله عليه وسلم. sọlá àlọ́sọ̀lá ìgbà mo ń gbọ́ báyìí báyìí pé mo fẹ́ kí n kíìsì kìíní àmì ọ̀pọ̀ ọ̀nẹ́bì tí ń bẹ níbi èjìká tí ń bẹ láàrin èjìká ẹ̀ méjèèjì yẹn mí ń kú bì í nípa bí mo ṣe súnmọ́ ànẹ́bì pẹ́pẹ́ kí tó lẹ́fọ̀n àìlítùmí ìbádẹ̀ sí bẹ́ẹ̀ o. wọ́n ní wọ́n sọ fún sáàdù ọmọ mahaz níjọ́ tí sáàdù jáde láyé. arṣu rahman ó ní arṣu rahman àlẹ́ àràtí ọlọ́run ọba àjọpọ̀ omi fún ikú sars níbi tí nǹkan náà tí ó lágbára dé hmm. ohun tá a sáfẹ́ fàyọ̀ náà ni pé àti pátàmù yẹn àmì òkan nẹ́bí yẹn sọ́dà bí èkìlì ẹran ó sì wà láàrin èjìká òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam abu zayd ti ṣe amr bin akhtab al-ansari eh, radiyallahu anhu ó ní qala li rasulullah sallallahu alayhi wa sallam aliyu ní tọ́lá tí eléyìí abu zayd oní kọ́nà ní ọ̀sán mo fi ẹ̀fọ́ níbi sùlá àsálàmù yẹn fẹ́ kọ́ máa rí kíní yẹn wọ́n wá ní ó dùnú mí nì súnmọ́ mi hmm? fáàmù sàbáhárí kò sì fọwọ́ pa ẹ̀yìn mi fọwọ́ pa mí lẹ́yìn ó ní mo bá fọ́ pa ẹ̀yìn rẹ̀ sallallahu alayhi wa sallam ọmọ sáà tó bá àrọ̀ hó mo bá fọ́ pa lẹ́yìn. àṣọ bì yín wọ́n láwọn ọmọ níkà mi tó ti bọ́ síbi kìíní ẹran kìíní sáǹpù jíjà nẹ́bí mi wọ́n ní bọ́wọ́ mi ṣe àmọ́ ọmọ ní kàmí bó ṣe ṣe dèdè rẹ̀ nìyẹn. wọ́n ní mo wá béèrè pé kí ni káàtàmù ti ń gbìyànjú tó rò kàlà àmọ̀ kọ́lá ṣàárọ̀tù mọ́tẹ̀mí àrùn. ẹ ó ní ṣàárọ̀tù àwọn gagarun kan tó kójọ ọ wá sùjọ kìlìbì sọ ọ ní òun ní kíní kátàmì sọ bọ́ìdà òun náà tún mú ọ̀rọ̀ mi wá nípa ọ̀rọ̀ kò sí kátàmù kò sí kátàmù yìí náà ó ní. جاء جاء سلمان الفارسي إلى رسول الله صلى الله عليه وسلم سلمان الفارسي الله باو جيسى الله صلى الله عليه وسلم حين قدم لمدينة مدينة بموهبة عليها ركب مائدة òun ni bí ọpọ́n ọpọ́n jẹ àwọn làwọn obìnrin ti ṣe àtúnṣe rẹ̀ níbi tó máa ń gbé kí bíi tírè báyìí àwọn ẹ̀ máa ń gbé kí ẹ̀jẹ̀ àwọn kiní wọ́n ṣe àwọn àmì oríṣiríṣi níbi tó máa buyọ̀ sí ibi tí wọ́n fèso sí ibi tí wọ́n kẹja sí nínú rẹ̀ ibi tí wọ́n gbóúnjẹ sí. wọ́n bá jẹ́ ní Sudan ọ̀dà kò sọ wọ́n máa fi tẹ́ máa ní agbára gan ìrẹsì kó bí àwọn òṣùgbò ewédú aláhi ewédú ẹran lílọ ẹja tó fi dú támúrù níbì kan nínú àwọn jìrìjìrì yẹn náà nínú kílè tí wọ́n gbèsè wájú yẹn kọ̀ọ̀kan. Hmm. so mọ́ ìdà yẹn àwọn kìnnìún tí wọ́n ní ọpọ́n wọ́n máa ń tó oúnjẹ sí ní alẹ́ ìhà rútọ́pù pé pé rútọ́pù tàbí dùn tútù yìí lọ́wọ́ àánú rẹ̀. wọ́n ní mo ti gbé kínní ẹ̀ síwájú òjíṣẹ́ ọlọ́run yẹn sallallahu alaihi wasallam. wọ́n ní mo pẹ̀lẹ́ Salman wọ́n ní kí lélẹ́yìn. Fọ́lá sọ́dàkọ̀ ní sẹ́wọ̀n pàṣẹ kí ṣe wá àṣìṣẹ́ǹtì. Sọ́dàkọ̀ tí mo ṣe fún ẹni. Mo dẹ̀ فقال ألفعها فإنا لا نأكل سلفا mo ní ọyá gbé ọpọ́n rẹ̀ fún wájú mi tọ́lá rẹ̀ yẹ sàárà ń tiwa o kọ́lá fọ̀rọ̀fà àhá fọ̀rọ̀fà àhá ó ní àfáwà sọ pé ọ̀nà bá gbé ọpọ́n yẹn fún wájú òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àlùsílẹ̀. ọjọ́ ẹ̀ lọ́gọ́dún bíi mísìlì ìgbà tó dijọ́ kejì wọ́n tún gbé oúnjẹ yẹn wá oúnjẹ sáràkà yẹn wọ́n tún gbé wá wọ́n bá tún gbé síwájú òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àlẹ́ sílẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sọ yìí pé má hàdà yà Salman Salman èwo ló gbé wá yìí. ó ní hadiyatun laka ó ní eléyìí jẹ́ ẹ̀bùn eléyìí jẹ́ kì í sàrà bíi tàná o. òjíṣẹ́ ọlọ́run bá sọ fáwọn sàbí rẹ̀ wípé ó bó ṣòfò àpẹtẹ dọ́mọ̀ tó bá wà nínú mọ̀dọ́ rẹ̀ àwọn ni hamza tó wá sùlùmánì kàtà bàyẹ̀ tóbò ókùtò lọ́rọ̀ bàyẹ̀ fata ifta kí làyín lè mi sùgbẹ́lẹ̀ ó bó sòtò ó kásàtọ̀ yá bó sòtò ó bó sòtò ó bó sòtò ó ni pé ẹ̀kọ́ kìíní yẹn síwájú àwọn ẹgbẹ́lẹ̀ ìtumọ̀ ẹgbẹ́ síwájú àwọn tàbí bẹ́ẹ̀ kọ́ yín kíní ẹ̀yin sàbẹ́yà ẹ̀ẹ́nẹ́wọ́ yín ẹ̀tẹ́wọ́ yín ẹ̀ máa jẹ́ tó máa yọ onífẹ̀ẹ́ kọ́gbó sòtó ni kò sọ kò sọ ohun tó gbà lérò ń bẹ́ẹ̀ ẹ̀tẹ́wọ́ yín ó sòtó àìdíyà kù yín wọ́kùlù kẹ́ ẹ̀ máa jẹ́ ó ní tó máa ó ní bàbá àti wo kátàrù kí ni irun ta ni máa ń dìjọ ni ní ẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá nítorí pàpà yẹn ti ń gbọ́n pa rẹ̀ tẹ́lẹ̀ ó sì nígbàgbọ́ sí òjíṣẹ́ ọlọ́run yẹn sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ dẹ̀ ni Salman al-Farisi radiyallahu anhu àwọn ẹrú lọ́jẹ́ fáwọn Yahudi nígbà yẹn. pàṣẹ ọ̀rọ̀ òwúrọ̀ sílùú láì sílẹ̀ láì sílẹ̀ bí kásá wọn ni òjíṣẹ́ ọlọ́run bá dẹ̀ra Salman al-Farisi lọ́dọ̀ àwọn Yahud bí kanza wọn kanza dirham wọn máa ń fi mú adadu tó bá pọ̀ tá a sì fẹ́ sọ yé rẹ̀ wá wọn ni ká máa fi kanza wọ kanza ní iye owó báyìí owó tó tówó wọn wá jẹ́ dirham sílífà lówó yẹn. àlá àyẹ̀dùkà nẹ́tìlá fọyà àmàlì sọ̀rọ̀ Salman fìyí hàtà tẹ́tí àná. ẹ o alá ẹ̀yìn àwọn ìsànákàlá nígbà táwọn sọlá àkàlà ń fi ra yẹn lórí pé yóò máa ṣe kínní ọ̀pẹ tí ń sọ dàbí dùn fáwọn iṣẹ́ tí wọ́n máa ṣe ni Salman náà máa ṣiṣẹ́ nínú ọgbà oko ọ̀pẹ yẹn àtà tó fìyìn tó fi máa fi fún rẹ̀ lóúnjẹ tí wọ́n máa fi bọ́ra rẹ̀. فقرأ رسول الله صلى الله عليه وسلم نكيرا إلا نكرة واحدة ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀nà lè ṣe ọlọ́run wa lọ kíní igi ni bí máa ń ṣe po lọ́dọ̀ yóò sọ ẹ̀yìn lọ́dọ̀ àwọn igi ọ̀pẹ yẹn rẹpẹtẹ ńlá hmm. ó fi hàn pé ti di bẹ́ẹ̀ ńlá àyàfi kan ẹyọ igi ọ̀pẹ kan ọ̀lọ́ so tó lọ náà di aláhùn ṣé kìí ṣe fàhámàlà tì náhlù min àmìhà lọ́ba di wípé kí ní ìjọ ọ̀pẹ ni ó gbọ́mọpọ̀ lọ́dún yẹn. ọ̀làǹtà mẹ́lì náhlà tó. ẹ̀yọ̀ kẹ́nu rẹ̀ wá sí kí ni òun ò sún kankan. فقال رسول الله صلى الله عليه وسلم يجي الله ما سبا يبي ما شأن هذه النسوة إليه في أصول إلى تيتي في أصول فقال عمر يا رسول الله أنا غرستها غارة أنا غرستها أنا أنا في شعلان يمين ما الله كيها فنزعها رسول الله صلى الله عليه وسلم شعلان وعطم يا فغرسها أقل تنجي ألوي كين فحملت منها عميها أدبين الناس اللي يناس الصورة فتاة ها pẹ̀lú ìbùkún èyí tí ń صلى الله عليه وسلم. أبي نجرة العوقي أبي نجرة العوقي وني سألت سعيد الخدري سألت سعيد الخدري عن خاتم رسول الله صلى الله عليه وسلم آه. يعني خاتم النبوة ايو مبي أبو سعيد الخدري مبي ليري نيقا كني àmì ọ̀ǹtẹ̀ jíjà nẹ́bí yẹn tó wà láàrin èjìká rẹ̀ mú ń bèrè lọ́wọ́ Abu Sa'id al-Khudri. fàkọ́lá kánà ìgbọ́ rèé dábì àtúnyà sí. ewu táàfà rí sí ti ẹ̀yìn àfà ní ń bẹ ní ẹ̀yìn ní ẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ sọlá dábì àtúnyà sí ìjà ègígé ègígé kan èyí tó yọ síta ẹ̀ ọ̀kánìkan ti pè ní àwọn irun ó rí i pé kìnìyàn kan ra hú síta náà ṣìgbà bóun ó ní bóun ṣe rí i sí ni ẹ̀kún bẹ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run sọlá àlẹ́ sọlá. ayé kàánà lè kọ́ tánú ìdóhùnmí àṣẹrí ìfò kété àtún láfún. bí ògìgì ẹran abdullahi ibn sarjis abdullahi ibn sarjis ní. أتيت أتيت رسول الله صلى الله عليه وسلم وهو في الناس ó ní mo lọ bá òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá ó sì wà láàrin àwọn èèyàn kan nínú àwọn sàbẹ̀ rẹ̀ níjọ́ yẹn. èyí máa ń kórè ẹ̀yìn rẹ̀ wọ́n bá ti fọ́ sẹ́gbẹ̀ ẹ̀yìn tó fọ́ sẹ́gbẹ̀ yìí. sọ̀hánà ìjíjà ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ọ fẹ́ kan ọba mọ kí wọn ti mọ gbà lérò wàhálì kọ̀ọ̀rì dá àǹtẹ̀ níjì. ọkẹ́ ẹ ṣé ohun táwọn yẹn máa ń wò yín ni wọn náà fẹ́ wó <clears throat> bó ṣe yọ agbádá kò lẹ́yìn mi. wàrà ètò náà di àríkan sami alàkàtìfà èyí nígbà ìjùmọ̀. ó ní mo wá rí ààyè kíní kátàm kíní òǹtẹ̀ àmì jíjà nẹ́bì mo rí aláàkàtúfẹ̀yìí aláàkàtúfẹ̀yìí lórí èjìká rẹ̀ méjèèjì mísìlálìjọ́mọ́ ọ wá dàgẹ́gẹ́ bíi èkíkán bíi kí wọ́n kànkan sọ tọ́fẹ̀ dúdú tí wọ́n kàn sí yàn níyàyìn ó ní bó ṣe gbọ́ nìyẹn a sì lè sọ wípé mísìlàlì jọmọ́ín ó dàbí àwọn ọmọ níkà ìjà wí bẹ́ẹ̀ haúlà á xèlánù tí kíkan dúdú wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíkan dúdú ta wá gbìyàn ká àná ha sàálélù kíkan dúdú yẹn ó gẹ́gẹ́ bí sàálélù wọ́n ní bí ẹyẹ kínkínní ló ṣe jọ ẹyẹ kínkínní bí ẹyẹ ẹyẹ tí n sìn kìí jùlọ ẹni bí kìíní lè ṣe jọ náà. wọ́n ní mo bá sáré wọ́n fi padà pàdé rẹ̀. Fàkóso gbọ́pàá ọlọ́run lákàyà rọ̀ sílẹ̀. Ọba sọ wípé ọlọ́run forí jèrè òjijì ọlọ́run. Fàkọ́lá wọ́n làkà. Ah, òjijì ọlọ́run ni àtiwọ́ náà. Fàkọ́lá ikọ̀ òun, àtẹ̀kọ́rọ̀kà lákàrọ̀ sílẹ̀ lọ́yẹ̀ sílẹ̀ lọ́yẹ̀ sílẹ̀. tẹ́bí parọ̀ lákà Rasulullah àwọn èèyàn wá ń sọ fẹ́ni nì pé òjíṣẹ́ ọlọ́run máa tọrọ àforíjì fún un kọ́là náà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kì ṣe èmi nìkan lọ tọrọ àforíjì fún un kódà ọ tọrọ fẹ́yìn náà. ka áyà yìí. وللمؤمنين àti sáwọn onígbàgbọ́ òdodo والمؤمنات àtàwọn onígbàgbọ́ òdodo lóbìnrin sọ ń bi tí ọ̀rọ̀ خاتم النبوة ibi tó parí sí nìyẹn wípé àwọn kan ní irun ni àwọn kan ní ẹ̀sìn rí pẹ́ẹ́nì kan lọ́gbẹ̀ẹ́ ìkíkà dúdú ẹ̀rí bó ti ń súnmọ́ ọ̀run tó dàbí bá ṣe ẹ̀rìn kan ọ nbẹnbẹ afáwọn asalimọ́n bẹ̀ ti gbọ́n pa rẹ̀ pẹ́ntì ọba jáde bí gbẹ̀yìn nìyí ọmọ alámìyàn lẹ́yìn ìdí nìyẹn nígbà tó kójú rẹ̀ rí báyìí ọ̀gá àwọn ti gbà pẹ́ni tán wúyàn ní wọ́n fi nígbàgbọ́ ọ nínú a sì wà lórí ìṣẹ̀dá òjíṣẹ́ ọlọ́run náà láti tún sọ̀rọ̀ báàbù mọ̀já fi ṣáàrí rasulillahi sallallahu alayhi wa ọ̀rọ̀ tó wá nípa irun òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam irun rẹ̀ bóò ní irun rẹ̀ ṣe rí Anas bin Malik radiyallahu anhu wọ́n fẹ́ sàlàyé fún wa nípa bí wọn àdébí sallallahu alayhi wa sallam ṣe rí. قال كان شعر رسول الله صلى الله عليه وسلم لا نصف اثنين ó ní irun òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó dé nísìsiyìí ọ̀sìnà ìhè ìlàjì etí rẹ̀ ọ̀fìn pẹ̀rùn yẹn irun lábá irun pọ̀ díẹ̀ ó dé lájì etí rẹ̀ méjèèjì ìlànà sí àrùn àǹsọ́ọ̀fì nínú ìwáyà mi àǹsọ́ọ̀fì ọ̀nà ìhè àwọn ọ̀làjì etí rẹ̀ ìgbà ní mo jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lọ́dẹ ọ̀kan nìyẹn àwọn ẹni tó sì mú òyìnbó àwọn tó rà nẹ́bí tán dáadáa ni àwọn ní afáwà Anas bin Malik radiyallahu anhu àwọn kó sí odidi ọdún mẹ́wàá pẹ̀lú ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. hadith Aisha mi tún rí. sọ̀rọ̀ kúntù àgìtẹ́sílò àná wàrasúlò lọ́yìn sallallahu alaihi wasallam nínú iná ìwà àdìdì. wọ́n ní èmi á máa wẹ̀ èmi àtẹ̀jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú gbàkan. وكان له شعر فوق الجمة ودون الوفرة لا النبي صلى الله عليه وسلم irun èyí tó débi ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì ọdún náà lè wá fura ìmọ̀ kìí ṣe kọ́ ìyẹn ni wípé wọ́n ní wọn dáhùn pè ní wá yẹn òun ni òun ni shahmatul odun awọ tí ń bẹ níbi etí ni ìyẹn ni pé ìrìn ẹsẹ báyìí ní ìtumọ̀ rẹ̀ pé kó ó dójú kàtà yẹn ó ṣe báyìí ṣùgbọ́n wọ́n dúró náà lè wà fúra ṣùgbọ́n kò tayọ etí kò tayọ gbogbo bí awọ etí ìrìn ẹsẹ báyìí ó ṣe pé ìlàjì yẹn náà sì ní ń sọlọ kò wá tayọ etí torí bí kọ́ńpẹ̀ ni mọ́ńkì bòdì báyìí ẹ̀rì pa abalagbọ́ bíi sọ ìrìn yẹn bó ṣe ṣe ni ó ṣe báyìí ṣùgbọ́n kò tayọ etí. نعم دون الغفرانية أم هاني بنت أبي طالب نعم فاميلي الجيسي الله صلى الله عليه وسلم pẹ̀lú pé ohun tí òjò kọ́ fún ìdíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá ńgbà kan sọ̀lá sọ̀lá ń tí wọ́n bá sọ̀rọ̀ fáwọn fẹ́fẹ́ òun làwọn ọmọ tó ní lọ́wọ́ àwọn ọmọ tó ní lọ́wọ́ lọ sí tóun bá ní kóun fèsì àwọn ọmọ àwọn fẹ̀tọ́ ọ ìyá òjíṣẹ́ ọlọ́run ọba jù ọ́ wọn bá dára fèsì ìyá òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ọkọ wọn fẹ́ kọ́ àwọn ọmọdé òjíṣẹ́ ọlọ́run sì yọ̀ dára. ọmọ ha nìyẹn bint Abi Talib radiyallahu anha òun náà tún sàlàyé báyìí ó ní qadima rasulullahi sallallahu alayhi wa sallam Makkata qadimatan wa lahu arba'un gada'ir wọn lànà ìsọ̀lá sàlám dé Makkah ìgbà tí ó dé mọ́kà ó sì ní ọ̀nà mẹ́rin iná ba irun rẹ̀ sí lọ́bí ẹ̀ pé irun wọn pọ̀ nìyí tó ìwádìí pé ó pé àwọn ìdàrẹ́ tí wọ́n ń ṣe dìde ní sìn pé à bẹ́ẹ̀ láti bí náà máa ń di wọn oṣù sọ́nà mẹ́rin tí wọn ní òfin ní máa ṣe sí ni tí òfin ní máa dà káàkiri ìyàdá ayé dọ́fà yọ̀ àkúrò ẹ̀ náà la ní ká ṣe fóbìnrin tó bá jáde láyé ìgbé kan túmọ̀ ẹ̀ wọ́n sì bá bá sí ọ̀nà mẹ́ta kan á jù sẹ́yìn rẹ̀ tí wọ́n ní bá dá wọ́n náà ní sọ̀lá àṣàlá ń dé mẹ́ta wọ́n lágbo arúbárún gádà ẹ̀ àìdọ́fà ẹ̀ ó sì ní àwọn dídì kulubukulubu irun ìyẹn ni pé sọtí sọtí irun yẹn wọ́n lé lẹ́yìn ẹ̀ sì lè ṣe tí wọ́n bá dá torí ọmọ àdìsọ́ọ̀bù yẹn bí wọn bá fẹ́ kí wọn lè bò yẹn lójú ó lè jásí kó wọn èèyàn máa forí kan tó ẹni tí wọn bá dá yọ̀yọ̀ ó ṣe kí ni o kọ́ra sọ́sí ọ̀nà bíi mẹ́ta bí bá ní sọ́lá àtàlà sọ́sọ́ náà mẹ́rin bá ti sọlọ́lọ́hà rẹ̀ sọ́lá sọ hadith kan nìyẹn ti ń sọ nípa bí òun yẹn ṣe tó nínú àwọn àhadith tí tó ń sọ bí òun yẹn ṣe tó òun ni hadith Abdullahi ibn Abbas radiyallahu وني أن رسول الله أنا شعر رسول الله صلى الله عليه وسلم أنا إلى أنصاف أفنائي ها ها هنا عبد الله بن عباس رضي الله تعالى عنه هو أن رجل جسي الله صلى الله عليه وسلم كان يسدل شعره هني من جنور له رد وكان المشركون إيران إليه يفرقون رؤوسهم أو من تمك وكان أهل الكتاب إيران بكتابيا يسدلون رؤوسهم àwọn náà máa jùrù wọn lẹ̀ tí wọ́n dá lẹ̀ ọ̀kan yóò hìbò mú wá pàkọta ahlil kitab fi ma lam yu'maru fihi bi shay ìdíjọ́ lọ́wọ́n dẹ̀ máa ń fẹ́ kó òun tẹ̀ láwọn bàtàtà bíà àwọn onítẹ́ra níbi ohun tí ọlọ́wọ́n bá ti pa aláṣẹ pé báyìí ni ثم فرق رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà òjíṣẹ́ ọlọ́run náà bẹ̀rẹ̀ sí ní pín un gbogbo tó tún ká tí ó ṣe sẹ́gbẹ̀ kan ṣe sẹ́gbẹ̀ kan ṣe sẹ́gbẹ̀ kan tí òfin ní máa da yọ̀yọ̀ káàkiri ṣùgbọ́n àwọn yẹ̀wò bí máa ń da yọ̀yọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn òjíṣẹ́ ọlọ́run padà dẹni tó ṣe pé ó tún ká nǹkan lẹ́gbẹ̀ẹ́ kan nǹkan lẹ́gbẹ̀ẹ́ kan nǹkan lẹ́gbẹ̀ẹ́ kan tí òfin ní máa da yọ̀yọ̀ káàkiri. báàbù mọ̀ já àfi tarajjuli rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó wá nípa yíyarun òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó wá nípa yíyarun òjíṣẹ́ ọlọ́run irun yíyà hadithu aisha nípa eléyìí radiyallahu anha. qalat kuntu urajjilu ra'sa rasulillahi sallallahu alaihi wasallam wa ana hafid. wọ́n ní èmi ni màmá ń ya àwọn òjíṣẹ́ ọlọ́run wa ana hafid nígbà tí mo ti nǹkan sùn lọ́wọ́ obìnrin yìí pé lóbìnrin bá ń ti nǹkan sùn kì í ṣègbè ọ̀ ní ọmọ àlè kókókókókó mi wáyé rẹ̀ ṣẹṣẹ àwọn ìyàwó jẹ ẹgbẹ́ àwọn ìyàwó tí wọ́n bá ń ti nǹkan sùn níyì lámì ìjàmì ọ̀hà fil bayt wọ́n bá fẹ́ wọlé báyìí ó sọ fún ni pé bóòdì mo ti fẹ́ wọlé o ìjọgbọ́n torí nǹkan oṣù tí ń ṣe lọ́wọ́ yìí nígbà tí ọlọ́wọ́ wa tọ́jú sí ọlọ́wọ́ wa dùn bá sọ fún àwọn mùsùlùmí wípé ìsúná àwọn kú láṣẹ ìlànìkà gbogbogbò ni ẹ máa ṣe pẹ̀lú ìyàwó yín ṣùgbọ́n bíi tẹ́jẹ̀ ti ń dà yẹn ẹgbẹ́ bọ́ bá dé àṣọ ẹ̀ẹ́. طلاق ويسعى للمحيط فاعتزل النساء في المحيط ما هو عبر النبي ليلة عن المحيط نقع ان كل السكر من المانسة رضا عن المانسة سوى المحيط بمعنى الحيط ها اللي آه، هو هذا طاقس وتعالي فاعتزل النساء في المحيط هنا اسمه مكان اي باصل سبيني níbi tẹ́jẹ̀ ti ń tú lára rẹ̀ yẹn a ní ìṣe ìbálò fún bẹ́ẹ̀ ọ̀ ó fi èyí pé ibi tó bá yàtọ̀ síbi tẹ́jẹ̀ ti ń dà lára rẹ̀ yẹn ìyẹn lè fi ọwọ́ kan ìyàwó rẹ̀ òun ni yàrá wa ń sọ wípé èmi máa ń yarun òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ ọ̀sọ̀lá wà ní áhìf nígbà tí mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́ rọ̀dí ọlọ́fà ànyà ẹnẹsùn máàlìkì rọ̀dí ọlọ́fà ànyà jẹ́ hadith eléyìí òun ní eh, kìnnínú ní dọ́ọ̀fù nínú ẹni tó ń fún mi wọn. wọ́n làkà ní rasulillah sallallahu alayhi wa sallam yóò fi rúdà ní rọ́ọ̀sì yìí. ìwọ́n ní òjijì ọlọ́run máa ń pọ̀ ní ì máa fi kírèmù pa irun orí rẹ̀ gan. ìyá ti ó dẹ̀ sì máa ń ya irun gbọ́n rẹ̀. wọ́n yóò fi rẹ̀ fìnnẹ́ à hàtà kà á nà sábàbù sábàbù zayá. ẹ ò wọ́n yóò fi fi àlùfẹ́ náà lẹ́sẹ̀ ìbòjú lélẹ́yàn lè máa fi nǹkan borí tí kìíní ní ọ̀fẹ́ gan hmm. so lè máa fi nǹkan borí òṣìṣẹ́ ọlọ́run máa ń pọ̀ níbẹ̀ àṣà kà á nà sàwòbà hó sàwòbó sàyíyá sàyíyá sí aṣọ òṣìṣẹ́ ọlọ́run wà dàbí aṣọ eléko ibi tí kílìmù yẹn máa ń pọ̀ ní orí rẹ̀ dé ó dàbí aṣọ eléko ah, ṣùgbọ́n àdéhùn eléyìí ní onígbàsó nínú hadithu mi tún ní hadithu ìyànlá Aisha radiyallahu anha. qalat in kana rasulullah sallallahu alayhi wa sallam la yuhibbu tayammun fi tuhurihi ìgbà tàtọ́. ó ní ká tiẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam la yuhibbu tayammuna bí máa ń nífẹ̀ẹ́ ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe fi tuhurihi nígbà tó bá fẹ́ sè mọ́ra ìgbà pátọ̀ fà ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ wẹ̀ kó tó wẹ̀ ọ̀sẹ̀. wọ́n fi tààrọ̀ júlì yìí tó bá tó fẹ́ ya ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ yà kó tó yà ìjọ sí. nígbà tó bá tó fẹ́ wọ bàtà bàtà ọ̀tún ní ẹsẹ̀ ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ bọ̀ sí kó tó wọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀kan nìyẹn sọ̀rọ̀ nípa ó yẹ pé ẹ̀kọ́ yíya ọmọ báyìí sọ̀lá àṣàlá máa ń yá akọ́kọ́ ya ẹgbẹ́ ọ̀sìn wọ́n sì máa ya ọmọ ẹlẹ́gbẹ́ ọ̀sìn Abdullahi ibn Mughaffal eh, radiyallahu anhu. نهى رسول الله صلى الله عليه وسلم أن ترجل إلا جبا إلا غيبا ó ní ìdíjọ́ ọlọ́run kọ̀ àní tààjùlé nípa ìmáyarun láyà tó yà ìlà rìbàn àfi ohun tó ṣe pé yọ máa wá ní ìdákúrekú òní jájú pé wákàtí sí wákàtí wọn máa ya ẹlòmíì tó mú kóhùn káàkiri ẹlòmíì tó ń ṣe bẹ́ẹ̀ níbi ọ̀gbọ́n rẹ̀ ní ọ̀gbọ́n rẹ̀ yọ máa yà á lẹ́mẹ̀wá ni ó sì lè jáwé pé ọ̀gbọ́n rẹ̀ ó le ìgbésí bá ti ń jí àbáyé yọ máa dànù ni èèyàn kàn rí i pé àfáàtà ah, àwọn àfáàyọ agbọ́súnlẹ̀ yé mọ́ ni ọgbọ́n yé náà nítorí ìyàkóyà tí ń yà gbogbo nǹkan ti já dànù tán ìrùn màdí ò ju hundred lọ tí ń já márùn márùn dànù ní ìṣẹ́jú àwọn pé ohun tí wọ́n padà fún bẹ́ẹ̀ lè máa ju twenty lọ tó bá padà yá wọ́n sì sọ àfáà lè kọ́ bú pé ah, abẹ́lẹ̀ ìdọ́gbọ́n ti kìíní ìrìn ah, ọmọ tó pọ̀ lánàá ti á dì báyìí lónìí sọ hadith mi ti àfi dó sọ ti mọ́n òun òun lẹ̀ ẹ̀yin náà sì rí i pé lílẹ̀ rẹ̀ ó kílẹ̀ àjẹ dání lórí ọ́pọ́sìtì wọn tí awé nísìn ń lọ òun sọ pé ọ̀dà kan ní àwọn rajulin min ashabi nàbì sọ àwọn rajulin àgbọ̀dọ̀ wádìí man huwa rajul náà pàtí máa ń sọ fún wa. Mo rí i pé nínú eh, al-Musnad.

àti gbogbo ẹni bá náà fẹ́ sísá àdéhùn láyé ọ̀gbọ́dọ̀ sọ pé òun fẹ́ wò sísá àdéhùn kan lẹ̀ àbí ọ̀lẹ́ àwọn nǹkan ń ṣe lélẹ̀ ibi tí ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ nínú tàbíyìn àti ilẹ̀ àtùbáyìn tàbíyìn ibi dórí àwọn àtùbáyìn àtùbáyìn tàbíyìn ibi wá dórí àwọn afáfáfá rẹ̀ náà afán hadith náà fún ibùn hajj al-asqalani rahimahullahu ta'ala àwọn ọmọ ẹni sílísílà dọ́dọ̀ àwọn al-muhaddithun al-awail wọn ní sílísílà ìyá àwọn àhàdìsì yẹn sọ gbogbo orúkọ àwọn ẹni nìyẹn ó ṣe ìwádìí nípa wọn ṣùgbọ́n àwọn rọ́jòlè mi asáàbì nàbí kìí ṣe àwọn rọ́jòlè yẹn lójú kọ́lẹ̀ wọ́n lè jẹ́ bí tọ́wọ̀ yẹn ti wá kó tó di àwọn rọ́jòlè tó ti ń sìn ẹ̀hán ẹ̀ ló fi padà lẹ̀ tó inú nǹkan tó wá tó dé lílẹ̀ rẹ̀ ó kílẹ̀ àkókò jù ọ́pọ́sìtì ń da wí nísìn yẹn dẹ̀tì lálàáfíà òun lọ jáde lẹ̀ kí ni àwọn rọ́jòlè yẹn wọ́n ní ìyẹn sọ pé ànànàbí أن النبي صلى الله عليه وسلم كان يترجل جبا sẹ́rí pé wíìkì ń jẹ́ ó ní máa ń ya gíba lóòrèkóòrè sọ sọ ẹni wípé ó máa ń yarun bẹ́ẹ̀ eléyìí rí kọ̀ fún wa àtàwọn àti ẹ̀yà kọ́ máa jásí pé tọ́ bá ti ṣe pàtì tọ́ bá ti ṣe pàtì wọ́n máa jẹ léraléra. عاجزا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك